báwo ló ṣe ń sọ̀rọ̀ iṣẹ́ tí wọ́n ṣe ni pé wọ́n béèrè ọ̀rọ̀ wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹni tó ń kígbe help ìwọ ń wò ó pé kí ló ń tọ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àfà ṣẹ́rí at that point àfà is a suspect at that point gbogbo wọn ojú tí wọ́n fi ń wo àfà ní ojú criminal nítorí ọ̀rọ̀ tí arábìnrin yẹn sọ. So, kò sọ bí ìgbà tó jẹ́ pé ọkọ òun ni o right ó sọ bí ìgbà tó jẹ́ pé wọ́n wá wọ́n wá ń tọ́jú òun lóòótọ́ ni ṣùgbọ́n ó ní poison wọ́n fẹ́ fi òun ṣọgbọ́n dó tó bá wo ọ̀rọ̀ arábìnrin yẹn wàá rí i pé arábìnrin yẹn ara ẹ̀ ò yá right bọ́ gbogbo èèyàn kan ló lè rí i pé ara ẹ̀ ò yá ìwọ tó o bá gbọ́ ọ̀rọ̀ arábìnrin yẹn wàá rí i pé ara ò yá ṣùgbọ́n gbogbo èèyàn kọ́ ló lè rí pé ara ò yá so káwọn èèyàn ò bá wá rí ẹ jẹ́ a má mú pé bóyá nítorí pé wọ́n hètì àfáà because olórí ọ̀dọ́ sọ̀rọ̀ and um, àfáà tìmọ́lé ni right àáfàá kọ̀ǹfàmù nínú fídíò àáfàá pé ààrẹ ò yá kò ń ṣe gbogbo èèyàn ló mọ̀ párẹ̀ ò yá àáfàá tì mọ́lẹ̀ àáfàá ní táwọn bá tún ṣe àwọn á tún ti àáfàá make statement kan àwọn tí ń torí pé àwọn wà eh, nítòsí ibẹ̀ yẹn pé kọ́wọn má bàa máa pè é pé alágbáyà wa tilẹ̀kùn obviously Emi ò báyà idea kọ́wọn má ma máa pè é kó má bàa jáde nítorí pé kò sí pòsíṣàn ẹni tí wọ́n lè pè pé wá tilẹ̀kùn bí à ń torí kí nǹkan kan má wọlé kó má bàa jáde síta ni àáfàá ṣe ń tilẹ̀kùn even gbà tí àáfàá wà around. so bí èmi ṣe rí ọ̀rọ̀ yẹn ní apá abẹ yẹn nìyẹn then àáfàá lè máa bínú. No kẹ́ ẹ ọ̀rọ̀ ọkọ àtìyàwó kò yẹ kó dá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó ti kọjá ọ̀rọ̀ ọkọ àtìyàwó dẹ́ni kọ́kọ́ ni máa sọ fẹ̀yìn àáfàá tó yẹ pé tẹ́ bá ń ṣèwòsàn fáwọn èèyàn yẹ ẹ wá lo màá sọ pé ẹ ń lo vulnerability ẹni yẹn wá fífẹ́ nìyẹn torí ẹni tẹ́ ẹ ń ṣèwòsàn fún ó wà vulnerable ẹ gbọ́ nǹkan tí mò ń sọ ẹni tẹ ẹ ń ṣèwòsàn fún ó wà vulnerable adult ni ẹ má máa ṣe bẹ́ẹ̀ torí tẹ́ ẹ bá ń ṣe bẹ́ẹ̀ nǹkan tí á padà máa ṣẹlẹ̀ náà ni nǹkan tí á padà máa ṣẹlẹ̀ náà ni òun ni pé tó bá wo Genesis báwo ni arábìnrin yẹn ṣe dodo àfáà ó látara pé ó ń ṣe ni. bóyá àìsàn tó wá ń ṣe ó ní ṣe pẹ̀lú ọpọlọ ńgbà tó dọ́dọ̀ àáfàá ṣùgbọ́n ńgbà tí àáfàá ń sọ̀rọ̀ àáfàá ń sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé àtáàkì yẹn wọlé nígbà tí àtáàkì yẹn wọlé bóyá èmi ni wọ́n fẹ́ àtáàkì ni bọ́ ara tiẹ̀ ni àtáàkì yẹn dúró sí. màá gbọ́ ọ̀rọ̀ yẹn o pé ara tiẹ̀ àfà ẹ má bínú o bọ bẹ́ẹ̀ mi ṣe rí lèmi ṣe ń sọ o a rí lórí social media ni pé bí ìgbà tó yẹ pé ara tiẹ̀ mo ò sí mo ò mo ò ní more strength mo ò bá ní kí n show àwọn fídíò yẹn fún yín bí ìgbà tó yẹ pé ara tiẹ̀ ṣùgbọ́n nǹkan ló ṣe ẹlẹ́hàá tí ẹlẹ́hàá fi dọ́dọ̀ àfà ṣùgbọ́n àfà ní nǹkan tó ń ṣe yẹn ara ẹ̀ ti yá right ṣùgbọ́n ara ẹ̀ yá and mo ò ní ara ẹ̀ ò yá ọ̀pọ̀ at a point náà ara ẹ̀ ò padà yá náà ni. so olórí ọ̀dọ́ ẹ̀bi díẹ̀ lèmi máa fún olórí ọ̀dọ́ àbí kí n má fún lẹ́bi nítorí pé tíyàwó àáfàá ò bá sọ pé wọ́n fẹ́ ṣe nǹkan báyìí fún ará àdúgbò ẹ gbà mí o. olórí ọ̀dọ́ ò ní dẹ́nanà àfáà. olórí ọ̀dọ́ èmi fẹ́ yẹ ká wò ó láti ìpínlẹ̀ nǹkan kan ló gbé olórí ọ̀dọ́ dọ́dọ̀ àfáà, kò ń ṣe pé olórí ọ̀dọ́ ó ní àfáà sínú débi pé àwò mi á tó á tó tẹ̀. so èmi ò fẹ́ yẹ kẹ́ ẹ wà lórí ọ̀rọ̀ yìí ni pé. ẹ̀yin àáfàá tẹ́ máa ń ní ẹ̀ ń ṣe ìwòsàn fáwọn èèyàn àwọn tẹ́ ń ṣe ìwòsàn fún wọ́n wà vulnerable nítorí obìnrin yẹn wá ní ohun mi kí n fẹ́ irú ọkùnrin báyìí ni ó yẹ kí n fẹ́ àáfàá wa wò pé nǹkan tá àáfàá sọ nìyẹn pé ah mo ti ń wá pé irú ọkùnrin báyìí ló yẹ kí n fẹ́ basically àáfàá ní arábìnrin yẹn ló ló kọnu ìfẹ́ sọ́wọ́n. So àwọn dẹ̀ accept but a lot of people ni ó take care of vulnerable adults oríṣiríṣi ìwà àwọn náà máa wọ́n máa ń nífẹ̀ẹ́ ọkùnrin ṣùgbọ́n o wá ní take advantage position tí wọ́n wà tí wọ́n wò pé ẹni torí pé ó sọ accept kò oribe. kí ó ẹ̀yin àfa ẹ ẹ ẹ mójútó bẹ̀yẹn dáadáa nítorí pé ẹ vulnerability wọn là ń take à ń take advantage vulnerability wọn pé ara wọn ò yá so basically ara arábìnrin yẹn ò yá tó fi dọ́dọ̀ àfa and till now náà ara ẹ ò yá náà bọ́tí àfa bá ní ara ẹ ti yá Eh, ààrẹ ààrẹ ò padà ya. Emi ò báyìí gbogbo àìdíà yẹn Bo, eje e moju mójútó pé for the fact pé ẹ̀ ń ṣèwòsàn fún ẹlòmíì mo ti rí àwọn cases kan bẹ́ẹ̀ náà ẹ̀ ní ẹ̀ ń ṣèwòsàn ẹ wo lọ́dọ̀ Oríyọmí Hamzat ti Ṣakí náà tẹ́ bá wo ti Ṣakí arábìnrin kan tó sọ̀rọ̀ DNA ẹ rí i pé ti Ṣakí náà ara pé ọmọ obìnrin yẹn ń wá ìwòsàn ni ló fi padà dìyàwó ẹ gbọ́ mi ọmọ obìnrin yẹn ń wá ìwòsàn ló fi padà dìyàwó at the end of the day ọmọ obìnrin yẹn náà mo ò lè sọ pé ó ti gbádùn taratara so ẹ má blame olórí ọ̀dọ́ tí ẹ bá ní olórí ọ̀dọ́ ní kí àáfàá jókòó sílẹ̀ ńlẹ̀ ẹ̀yin náà ẹ sọ ní ọ̀dọ̀ tí ní pé a ti rí oríṣiríṣi àáfàá a ti rí oríṣiríṣi àáfàá tó ń fọmọ ṣòwò a ti rí oríṣiríṣi àáfàá tó ń ṣe you know, oríṣiríṣi àáfàá láti rí wọ́n ti ká orí mọ́ àáfàá lọ́wọ́ rí wọ́n ti ká ẹsẹ̀ mọ́ àáfàá wọ́n ti ká tapá titan mọ́ àáfàá lọ́wọ́ rí so olórí ọ̀dọ́ ohun ọ̀rọ̀ tí arábìnrin yẹn ń sọ lòun ń tẹ̀lé òun lè má rí pé ara arábìnrin yẹn kò yá bóyá létà ló padà mọ̀ pé ara ẹ̀ ò yá ṣùgbọ́n àáfà àáfà lèmi á blame torí àáfà ló fẹ́ ẹni tí ara ẹ̀ ò tí ì tán so gbogbo nǹkan tí gbogbo nǹkan tó wà nínú ẹni tára ẹ̀ ò tí ì tó òun láì ojú àáfà ń rí yìí àfáà ní ìyàwó àwọn kẹta ní basically àfáà ní ìyàwó kìíní ó ní kejì àná eh, ẹni tí ara ò yá wá ní àfáà àwọn òun nífẹ̀ẹ́ àfáà irú àfáà báyìí lòun fẹ́ fẹ́ àfáà náà tún accept ni arábìnrin yẹn fi jẹ́ ìyàwó kẹta anyway uh, mo ò ní sọ jù báyìí lọ bọ́ mo sì lè padà wá láti wá elaborate further so ẹ jẹ́ afílẹ̀ báyìí for now a tún pàdé ó dàbọ̀.